yorùbá ló làṣà yorùbá ló níṣe gẹ́gẹ́ bí ọmọ yorùbá àtàtà àṣà àti ṣe ọmọlúwàbí wa ló jẹ wá lógún torí bọ́kọ̀ ròkun bó rọ̀ṣà yóò darí padà sébùté tẹnitẹni èkìsà ń ta àtàn bẹ́ẹ̀ sì ni àjòkò ní dùndùndùn kó nílé ó mọ̀rẹ́lé ọmọ tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́ bẹ́ẹ̀ làwọn àgbà wí ìkànnì kan ń bọ̀ lórí afẹ́fẹ́ láìpẹ́ lórí decoder star time bàbá perí akọni àfidàlálẹ̀ gàràgà Kaftan TV yorùbá ni mò ń perí ẹ̀ ìròyìn àsìkò láì fi gbá kan bọ̀ kan nínú àwọn àwòrán tó mọ́ gaara bí odò kírísítálì àwọn ètò tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ìròyìn eré ìdárayá orin àtijọ́ àtàwọn àjá àbálẹ̀ orin ìgbàlódé eré oníṣe àti sinimá àgbéléwò lóríṣiríṣi ìtàn ilẹ̀ Yorùbá àtàwọn akọni wa àwọn ohun ìṣẹ̀ǹbáyé bí a ti ń ṣe nígbà ìwáṣẹ̀ ètò ẹlẹ́sìn gẹ̀sìn àtàwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa mélòó la fẹ́ kà lẹ́yìn adípèlé lórí ìkànnì Kaftan TV Yorùbá à ń kó pọ̀ lọ́wọ́lọ́wọ́ bó bá igi náà tán ọmọdé tàgbà ni ó bùn láńbẹ́ ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ kú ojú lọ́nà rẹ̀. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. láti iléeṣẹ́ tẹlifíṣàn Kaftan TV yorí òkè báìkè ní Ondo Ondo City èmi èyó ayọ̀ owóyẹmí ẹ̀gàn yọ̀ ní oró ètò ìyóṣe bàmlọ́n ní oró ètò yìí a ka mú ọgbọ́n kọ̀ọ̀kan jáde ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan dalérí kọ́ ní ìṣe ọlọ́run déṣe ṣeun déédé ọlọ́run kùnà má ti lọ ó mi padà wá gígàn ọkọ ẹ gígàn aya ẹ pè á máa ẹ pè ládùúgbò ẹ fi ètò yìí ó ti bẹ̀ wá rọ́gbà kankọ́ yé ní dó ka ṣubú ìṣọ́lẹ̀ ṣe ṣeun tẹ́ ẹ̀ dé ṣubú ló bá ti lọ ọgbẹ́ ẹ̀ wè ní ṣubú mi padà wá o. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. tó bá ṣù é ṣẹ́ wáòdì tẹlifíṣàn èwo kú bọ̀ mo ti kọ́kọ́ tò náà kàn fi ètò yìí ìyóṣe bá ń lọ́rùn e adé akamú ọgbọ́n kan kan jáde náà ti inú bíbélì òṣì ọlọ́run dé ṣe ṣeun ẹ̀ dé sunun lè ṣèdò má bọ́ sí èsì ọ̀nà yóò fẹ́ hàn ẹ́ tó ọlọ́run èsì ọ̀nà yóò fẹ́ dáyé ẹ̀ sàn tó òṣì ọlọ́run ṣe fẹ́ dáyé ẹ̀ sàn ọlọ́ọ̀kẹ́ ẹ máa pamọ́ dzealitɛya usenyeseseu owu dídèdè ama ẹ abilitẹ ẹ dáhùn ká ṣe wọn bẹ́ẹ̀ dáyé wọn ibo lè sàn nùpọpọ débé wárí fi ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ ọra lukaluku ó fẹ́ dáyé ó sàn lukaluku ó fẹ́ dóun fòkè ṣùgbọ́n ọ̀nà yìí lukaluku wọ́ àti dáyé náà lè sàn àti dóun lè fòkè àti dóun lè ṣe àṣeyege èèdánmọ́rán tó òwe dẹ̀ di ìṣòro dopọ̀ ní orílẹ̀-èdè ayé ṣùgbọ́n ọlọ́run kẹ̀ ó mú ìṣeníṣe ṣe wọn òun léde ló bá ti lè gbà ìṣeníṣe ṣe wọn ẹ̀ dó ṣe ohun tẹ̀ láẹ̀bẹ́ bó ṣoṣo o bó ṣàjẹ́ o bó ṣe lẹ́bọ lóògùn o bó ṣọ̀tá o bó ṣọ̀rẹ́ o èso náà lè bì ẹ́ wó torí ọ̀nà ọlọ́run ṣòun pé ọ̀nà ọlọ́run ṣòun sàn tán ọ̀nà ìbàdàn ti wọ́ ọ̀nà ẹ̀ èsì ló má fòbìnrin lọ. nù ní lórí ètò ìyóṣe bàmílọ́run yìí ọ̀nà kan yìí mo fẹ́ ń rẹ̀ ẹ́ ló bá dẹ̀ lè wọ́ ibẹ̀ tẹ̀lé àsàn ọ̀nà náà ní fi ọ̀nà bá tí a ṣeun yóò sàn dáa tọ́jọ́ daatalɛ ne gɔn baa te abɛɛ ese do la mu na toke ese do fi ɔne be inu jɛ o gbọ́dọ̀ kọ́kọ́ waalɛ wọn mo fɔ ɛda yɛ bóyá wo fẹ́ bɛɛ owó bóyá wo fẹ́ bɛɛ nkún mo bá rí do fẹ́ bɛɛ bóyá wo fẹ́ bɛɛ ìgbéyàwó nkún mo bá wù do fẹ́ lawọlé bóyá wo fẹ́ dá oníṣẹ́ kan lẹ̀ wọ fún ẹ yìí oníṣẹ́ ẹ̀ dógí ọpọlọ ẹ̀ ìwọ fún ẹ yóò níṣẹ́ lórí ọkàn ẹ ìwọ ń yé bí ìbàdàn ti wá odò wẹ̀lẹ̀ fòkè ọ̀nà bá fẹ́ bẹ̀ẹ̀ ń ló bá ti la mú un náà tòkè àwọn yìí gbẹ́ ibẹ̀ gbé òkú sí àwọn ibẹ̀ ẹ̀ṣẹ̀ wọn náà tòkè ìwọ fún àyíwò ròǹbù ń lọ rìn ká tó bèlèté fi àwọn yìí wá tó kó lẹ́yìn ìwọ fún àyíwò ròǹbù ń lọ rìn wà kọ́kọ́ máa ẹ̀ wálẹ̀ ló bá ti máa ẹ̀ wálẹ̀ àtàlẹ̀ wo tí a ka gbéra díẹ̀ díẹ̀ ló tí a ka gbéra díẹ̀ díẹ̀ ló tí a ka gbéra díẹ̀ díẹ̀ tó bù á fi ọlọ́run fẹ́ ló fò wọ́ọ̀rù ọlọ́run máa ka ibọ̀ kan nínú ìwé bíbélì ìwé yìí bá ń Paul tó kọ sí àwọn ẹ̀yà Fílípì yìí lóyìnbó pè ní Philippians ní orí kejì máa ka ọ̀sẹ̀ kẹrin títí dé ọ̀kọ̀kànlá ọlọ́run òwò ṣe bá wa ẹ̀sùn wọn ṣe àìlèṣe ṣùgbọ́n ọlọ́run ẹ̀ ṣe ọ̀nà ìyá fi má ṣe òṣè mi ṣe ṣe o ṣe òṣè mo ṣe fi dó ṣe ń wọn ọlọ́run bá ti ṣe òṣè ẹ̀hún ṣe àfẹ́dùwọ̀ láì ṣe dọ́lẹ̀ ẹ̀ bá jalè ẹ̀ nígbàdúwọ̀ jalè débẹ̀ ẹ̀ ti jalè àfidúwọ̀ la jalè tó ọmọ ẹ̀ wò yìí ó dẹ̀ nífẹ̀ẹ́ sí ẹ ní ka ibi mo fi máa kà yẹn ní ìwé yìí bá Paul tó kọ sí àwọn ẹ̀yà Fílípì ní orí kejì máa ka ọ̀sẹ̀ kan títí dé àbí títí fù ọ̀kọ̀kànlá kẹ́hìn ti fọ́ iduo màdí ìrònà ìdórí náà ẹ ìrònà nẹ̀ yóò mọ̀ rí náà Jésù ìjẹ́sù ìyè fihàn jẹ́ ọlọ́run ìyè dẹ̀ rò fi díyẹn bá fi òun ọlọ́run fi sì yín sọ̀ díyẹn pu ọ́ ibẹ̀ tí ó mú ẹ wálẹ̀ yóò sọ ara ẹ̀dá ẹrú yóò sọ ara ẹ̀dá ọmọnìyàn ìnìgàwá ríhu ní ìrí ọmọnìyàn yóò tó mú ẹ wálẹ̀ sí yóò tó mú ẹ wálẹ̀ sí yóò bẹ̀ sí ṣe fi dóun rẹ̀ ra sílẹ̀ dóun ká gbọ́ nígi àgbélébù dètò fi ṣùwàkú ṣùwàkú èfihàn nàgbà àti fi ńkú ńkú yóò mara ìwálẹ̀ tán inigo ìwà má ìwálẹ̀ tán yóò ọlọ́run ìwà gbéga yóò ọlọ́run ìwà mú orúkọ kó yóò ga jù dédédé orúkọ yóò rí ayé fi ní orúkọ ẹ o òun dédédé èékúndàkà wólẹ̀ fi ohun yóò rí ọ̀run o ohun yóò rí ayé yìí o àti ohun yóò rí abẹ́ ayé yìí èdèkéde yẹ bẹ́ẹ̀ ti sọ níbokíbo yẹ bẹ́ẹ̀ ti tò à ń gbọ́dọ̀ ká jẹ́wọ́ fi èsì ọ̀nà yóò dàbí ọlọ́run tó bá ro ibi mú kàn wárí mọ̀ fi ọlọ́run fọ́ ó dẹ̀ fọ́ tán kí fọ̀rin fọdé fọ́ tán kẹ í jésù iye fi ohun ọlọ́run jésù orí bẹ̀ ń gàdáyé jésù orí bẹ̀ ń gàṣe déédéé ẹ ṣàgbà ìbàmílọ ọ̀nà ní jésù ṣàìná ó lè máa yí àwọn ènìyàn àwọn lẹ́sẹ̀ kejì ẹ̀ bá wa fọ́ fi jésù iṣẹ́ ọlọ́run ọlọ́run jésù ṣùgbọ́n ẹ̀sùn yìí agbáyọ̀ ọlọ́run ní ló ṣàìṣe ọ̀dọ̀ jésù yìí wọ́n wá jésù yìí bẹ̀ ń gàdáyé ó mọ èdè yọ ọlọ́run dé pè ó mọ ọlọ́run ju ayédèdè àrùn òun yáyé òun ní fẹ́nẹ̀kẹ́ ní fi dolè fa ọmọ nìyàn wá sí ọ̀dọ̀ báyìí wá sí ọ̀dọ̀ ọlọ́ yóò fún ẹ tó nípẹ́ nínẹ̀ ó ìwà ẹ ṣe fi ẹ lè dúró ọ̀run odò ká fi wọ dàtóbí wọ dàtóbí wọ dàtóbí ó wá sáyé o gba èyí lẹ̀ ó gba ẹ̀wọ́ lẹ̀ nígbà wíwá gba ẹ̀wọ́ lẹ̀ ó sọ ẹ̀dá ẹ ṣe ènìyàn lásán gẹ́gẹ́ ń sọ ẹ̀dá ó sọ ẹ̀dá ẹrú nígbà wàá sọ ẹ̀dà ẹrú ó bẹ̀ nìyẹn jẹ ó bẹ̀ nìyẹn mọ́ ó bẹ̀ nìyẹn gbélé ó bẹ̀ nìyẹn wọ ọkọ̀ ojú omi ó bẹ̀ nìyẹn gẹ̀ṣin ibẹ̀ sin ènìyàn sí asísí dédé déhùn yé ṣe ọmọ ènìyàn ó dó ṣeun kí ìfẹ́ kẹ ìfẹ́ fi dí ògodo lè jẹ́ ti ọlọ́run ìfẹ́ dí òǹkọ ọlọ́run ló àgbélékè nígbà orin dẹ̀ bíbélì wà fọ̀ níbi mú kàn yóò wá gba orúkọ yè sí ọ̀nẹ́ yóò lè gba orúkọ nàìmọ́náyé ihe ụkọ nwogba idide dị ọnụ ebe echi ṣe ya iye ló bẹ ti mí ìwọ gbọ́dọ̀ ká fi jésù lólúwa ló ka bọ́ ló ka rá bàbà níwájú ẹ̀ kọ́gbọ́n yẹn rí kọ́ mẹ́ dúró bá ti aago o gbọ́dọ̀ kọ́kọ́ kúrú bí ìhùn yìí wá ṣe náà yí ẹ tó bá ti fẹ́ tó pẹ́ tó pọ̀ tó dẹ̀ lọ síbi wọ́gbẹ́ lè fù tó kọjá òye ẹ dáwọn èèyàn káfíyèsí lè ṣèyí kẹ́ èèṣòkèwò tí a bẹ̀ẹ́ ọ̀nà mú ẹ̀bẹ̀ èdò bá ti jí ẹ̀gbẹ́ ìyá dágbé lọ òkè yín fẹ́ ọ̀nà mú ẹ̀dọ́ bá ti jí ọ̀rẹ́ ìyá ràngànwọ́ gé fẹ́ dẹ̀ bá ti ràngànwọ́ kábínú nígbà ọ̀rẹ́ tẹ̀ á bẹ̀ ṣòun bẹ̀ ẹ̀nà tó dé wẹ́dẹ́ wọ ìfẹ́ ọ̀nà yìí wọ wà ń wá odò ló gbé kéde náà tó dò ló bá gbé náà tó dò àfúyẹ́ ṣùgbọ́n tó bá ti la dúró lèkè fi òkè wo tí a gbé wá wúwo wọ́gbọ̀n wọn lílo òyìnbó bẹ́yà ká pa ewo fi dáhùn bá ti wá ibé fi òwò hàn bá ti dáwọ́lé fi èèpẹ̀ wọn fi àwọn lílẹ̀ bẹ́ẹ̀ fi ó lé ẹ̀wọ̀n fi nǹkan nǹkan ẹ̀ẹ́dẹ̀ mà fi kẹ́nẹ́ yí ọlọ́run fi do oríro wọn náà ka ronú ẹ̀ ohun ẹ̀wọ̀n mọ́ nígbà ó bá wúlò òyìnbó ló kó gbapò gbaró ló kó wábẹ́ ló fẹ́ bẹ̀ẹ́ iṣẹ́ rẹ̀ ṣe ohun wẹ̀ mà owó wẹ̀ mà ló ṣe náà wẹ̀ wo ti kà á wẹ̀ mà bó ṣe rí wẹ̀ mà fi dábàá gbé bẹ́ẹ̀ ó lè yí bẹ́ẹ̀ wẹ̀ tì ṣe rí wo làbẹ̀ wo ṣe ọ́fíìsì lílá wo àmọ́tò lílá tì í wẹ̀ náà tàbá ìfẹ́ àrọ́dún kan àbí dá aróṣù mẹ́fà òwò ló dà wó èlé lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kóró ẹ̀kọ́ náà èdè ìwọ ọlọ́run tó kó oró ẹ̀kọ́ náà èwù ọlọ́run tó ṣe làálàá lásán èwù ọlọ́run tó má jèrè èwù ọlọ́run tó ṣìyàwó tó má gbà tí a bẹ̀ ọ̀nà ìmú ẹ̀bẹ̀ dọ́kọ̀ ẹ̀ bá ti nẹ́ mọ́tò lílá ẹ̀ ti gbà kó wà pẹ́ ń bẹ̀ o igun báyìí ti gbà ko ẹ̀dọ́ èdè sún ẹṣẹ́ dé iṣẹ́ lọ odò tó báyìí lọ odò díẹ̀ ó lè ka bínú fi ọkọ̀rin ìmọ̀ iṣẹ́ ṣùgbọ́n tó bá ṣodò àti gbéhùn dọ́kọ́ ni wàá bá owó iṣẹ́ ẹ̀dẹ̀ ti pọ̀ dàpọ̀ pò mọ́ tẹ̀ ẹ́ dẹ̀jọ́ gbéhùn díẹ̀ díẹ̀ dẹ̀jọ́ gbéhùn díẹ̀ díẹ̀ dẹ̀jọ́ gbéhùn díẹ̀ díẹ̀ dàìmọ̀ yẹn ṣẹlẹ̀ ó dẹ̀ ti àfòkè òṣèwòṣe lè ṣe ayé ẹ ló fòkè ohun èèyàn kéṣekẹ òṣè ọlọ́run ṣe ṣe ayé tẹ́ ẹ ló ṣe ṣe ohun ẹ ọgbọ́n náà fẹ́ lù wọ́gbọ́n ọ̀nà nìkan fẹ́ du wọ̀wọ́ bí o bá ti bẹ̀ẹ̀ bí o kọ́kọ́ wá odò bí o sọwọ́ bẹ́ bí o ṣàkábẹ́ ẹ̀ pẹ́ aká ẹ̀ náà wá odò ṣùgbọ́n bí o bá ti ẹ̀dọ̀ ra bí o mú un náà tó dò bí o ẹ̀dọ̀ ṣe bí o ẹ̀dọ̀ ṣe bí o ẹ̀dọ̀ ṣe ìṣòro yóò bá kó o tìyẹ́ ìṣòro nẹ̀ ìwọ̀nba díẹ̀ ní alẹ́ dojú ẹ dé dúró nílé kó o ṣùgbọ́n bí o bá ti lábẹ́ níbo lílá ní ìṣòro ó sọ ẹ̀dá ọmọnìyàn do ìpadà lọ òkè ṣùgbọ́n wọ́wọ́ lè wà ó dò wákàfi ojé tiẹ̀ wákàfi àwọ̀ ìwọ́ kó ṣe wé ṣàṣẹṣà wà ó dò ẹ̀ ní ṣe é ṣe o ó dẹ̀ wù mí dí ọ̀fọ̀ ayé ẹ̀dọ̀ ṣe é ṣe ó dẹ̀ wù mí dí àlá ẹ̀dọ̀ ṣẹ́ ó dẹ̀ wù mí dí ìran ẹ̀dọ̀ ṣẹ́ ó dẹ̀ wù mí dí wo rawọ́ wọ̀nyí do fòkè ṣùgbọ́n bí bá ti fi àfi dandan fi òkè wo tí a bẹ̀ wọn bá ti bẹ̀ náà tó kè odò yẹn lọ ṣùgbọ́n ìyá bá ti mú náà tó dò dààmú bẹ́ àdọ̀ká mú lọ òkè àdọ̀ká mú lọ òkè akapọ̀ ó di àkàpẹ́ dídé dé ọgbọ́n wo bá dẹ̀ kọ́ ní díẹ̀ díẹ̀ díẹ̀ wo ṣe ọgbọ́n nẹ̀ òun wo àkàmúlò èsì ọ̀nà ó lè gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ èsì ọ̀nà ó lè ya dòná ìmọ̀jù ọlọ́run ọ̀nà ọlọ́run bá dẹ̀ ti wọ́ kẹ̀ ọ̀nà yóò pé e ọ̀nà ọlọ́run bá ti wọ́ ọ̀nà àlùbáríkà ẹ̀ ọ̀nà ọlọ́run bá ti wọ́ ọ̀nà yìí ẹ̀dá lè wọ́ dáyé ẹ̀sẹ̀ ẹ̀ ṣùgbọ́n ní wọ́n bá ti fi wé ní dí ọgbọ́n ọlọ́run lórí oró ẹ̀ oró a tètè tán o iṣẹ́ a tètè kú o ìgbéyàwó ẹ̀ a tètè dàrú o kéṣe kẹ ọ̀nà wo la gbọ́ wọn bí ó bẹ́ẹ̀ kẹ́ kéle sọ́lọ́ dúró gorí òkè ní owó dúró gorí òkè náà lẹ́ àdàbọ̀ ní fi ọlọ́run ẹ̀ dáhùn ẹ̀ ṣe fi ẹ̀ dáhùn ẹ̀ mọ ọ̀nà ẹ̀ wọ́ ọ̀nà yòówù mà òun ti gbọ́ ọ̀hún ibẹ̀ ń dẹ̀ mú ọ̀sẹ̀ léfi dúró bá ti abẹ̀ nkun kọ́kọ́ wá lẹ̀ hàn ọ̀nà mú ẹ̀ dúró kàn ná náírà mẹ́wàá ló fẹ́ ń bẹ̀ ẹ̀ ti la kó mẹ́jọ ẹ̀ pamọ́ kọ́kọ́ méjì bẹ̀ hàn ló bá ti méjì bẹ̀ ó lè dàbọ̀ fọ méjì ní dànù ó lè dàbọ̀ fọ méjì náà fi ó lè gbàwọ́ ẹ ó lè dàfọ méjì náà fi wọ́n san ru ọmọ gọ̀ ṣùgbọ́n wa tó kó méjì mú ọ òde wo ti gbọ́n sí òṣèwò ṣe ṣe tà kọ́kọ́ wo èyí ní í ṣe bẹ́ẹ̀ wà tó ẹ̀dọ̀ gbé wọn òkè wà tó ẹ̀dọ̀ ká gbé òkè ló ìmọ̀ òun ṣẹlẹ̀ ó lè ti á da ọ̀nà yòówà ká pìtàn àwọn ọmọ ẹ̀ láàrin tí àwa ká kọ́ṣẹ́ náà ẹ̀dọ̀ ẹ̀ fi kó etí ṣe ṣùgbọ́n àgbìyàn wọn fi wọ láàrẹ̀ o wò kọ́kọ́ wálẹ̀ wò rẹ̀ àálẹ̀ wò ẹ̀ lè tò déédéé tán bóyá àwọn mọ́tò yìí wọ́n fẹ́ fi di Kaftan TV yòó yorí òkè báyìí ló ń do idán hàn bóyá wọ́n fẹ́ dá sí ètò yìí ètò ìyóṣebàmílọ́run wọ́n lè pè nọ́mbà yìí wégo ní ojú tẹlifíṣàn àbá ètò wà gbọ́n sí ayọ̀ owó yẹmí èyí o mẹ́tò wa náà sẹ́yìn wá o dọ́bà ti rọ́gbọ́n wo kọ́bé lógin àwọn ènìyàn ọgbọ́n ọlọ́run olùkẹ́ ayélujára yìí o ó dàbọ̀ o yorùbá ló làṣà yorùbá ló níṣe gẹ́gẹ́ bí ọmọ yorùbá àtàtà àṣà àti ṣe ọmọlúwàbí wa ló jẹ wá lógún torí bọ́kọ̀ ròkun bórọ̀ṣà yóò darí padà sébùté tẹnitẹni èkìsà ń ta àtàn bẹ́ẹ̀ sì ni àjòkò ní dùndùndùn kò nílé ó mọ̀rẹ́lé ọmọ tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́ bẹ́ẹ̀ làwọn àgbà wí ìkànnì kan ń bọ̀ lórí afẹ́fẹ́ láìpẹ́ lórí decoder star time bàbá perí akọni àfidàlálẹ̀ gàràgà Kaftan TV yorùbá ni mò ń perí ẹ̀ ìròyìn àsìkò láì fi gbá kan bọ̀ kan nínú à àwòrán tó mọ́ gaara bí odò kírísítálì àwọn ètò tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ìròyìn eré ìdárayá orin àtijọ́ àtàwọn àjá àbálẹ̀ orin ìgbàlódé eré oníṣe àti sinimá àgbéléwò lóríṣiríṣi ìtàn ilẹ̀ Yorùbá àtàwọn akọni wa àwọn ohun ìṣẹ̀ǹbáyé bí a ti ń ṣe nígbà ìwáṣẹ̀ ètò ẹlẹ́sìn gẹ̀sìn àtàwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa mélòó la fẹ́ kà lẹ́yìn adípèlé lórí ìkànnì captain TV Yorùbá à ń pò ó pọ̀ lọ́wọ́lọ́wọ́ bó bá igi náà tán ọmọdé tàgbà ni ó bùn láńbẹ́ ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ ẹ kú ojú lọ́nà. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.